wá kan ehm, ngbà tó dẹ̀ ti wá ní pé wọ́n ò ní boyfriend yìí you see um, I don't know how to go about this um, kind of a thing but um, ha ah, ó mà ṣe o ah ó mà ṣe o ó mà ṣe o àánú bọ̀bọ̀ ẹ̀ dẹ̀ ṣe mí oh no no no àánú ẹ̀ ṣe mí gan you see àánú ẹ̀ ṣe mí gan àánú ẹ̀ ṣe mí gan àánú ẹ̀ ṣe mí gan but anyways. Um, pẹ̀lẹ́ um, wo, wo, because um, I have to attend to some other things like I said your life on Akidigbo 88.7 FM my name is S to the O to the U to the L friends call me Soul and um, of okay. course um, Anthony Kim Pierre. Okay. It's 10 o'clock, oh boy. Oh, yeah. Anthony Kim Pierre, his name is. Ah, oh, God. Eh, Anthony kí n pè é yẹn ó jẹ́ nìkan tó wà dear to me um, ó dẹ̀ wà surprising wípé o máa ṣe bó ṣe ṣe but anyways jẹ́ n fún ẹ jẹ́ n check jẹ́ n check time náà mò ń padà bọ̀. It's 10 p.m. on Agidigbo 88.7 FM. Yes, mo ti padà dé báyìí, ó ti pè mí àti ẹ kájọ máa fà á. So lọ́rọ̀ kan, ńgbà tó dẹ̀ lóò ní boyfriend, ṣé wàá dẹ̀ dé tèmi ńgbà yẹn? Ah, rárá o. kí ló dé ra èwo ni rárá o wọn náà rárá o wọn náà rárá o rárá o anyways um, worry situation yẹn náà ti sori bó ṣe wà yìí. Yes, mm. unfortunately uh, Rukaya wà òkè Shukura náà wà òkè tààrà la máa lọ fún báyìí Fausat vaosi àtàmà lọ fún. pẹ̀lẹ́ ṣùkúrà ṣé o mẹ́ni tó ń jẹ́ akin. kí n ṣe rọ́ńkà ẹ̀sìn ẹ̀pẹ̀ báyìí mú mi mọ́ ní tó jẹ́ akin o. oníṣẹ́ kìí ṣe kí ni mo pè. mo ní ṣe kí n ṣe wrong number lẹ́pẹ̀ báyìí. o mẹ́ni tó ń jẹ́ akin. bẹ́ẹ̀ ni. He shocked me, oh. He shocked me. He shocked me. He shocked me. Ah. Oh, men tó ń jẹ́ Akin. Yes. Are you serious? Èmi ìgbé òun men tó ń jẹ́ Akin. Bóyá kí n sọ owó dání mi kọ́ sí i. Ṣé ìwọ eh. lẹ́ni tó gbà fún ni? Ṣé o lẹ́ni tó sọ yes fún? ìgbàfẹ́ ní bọ́ọ̀dì náà ẹ má kó bọ́ bọ́ mi lọ́wọ́. o ò gbàfẹ́ ní bọ́ọ̀dì. Eh, ọmọdé yìí máa lóun ò gbàfẹ́ ní o ò sọ yes fún anybody. yes i'm sure of myself. you are sure of yourself. yes. ó dáa akin tó wà ní maryland lamẹ́ríkà ń kọ́ ṣe o mọ̀. ẹ́ èwo ni hẹ́n mama daku akin amẹ́ríkà. amẹ́ríkà. mo ń béèrè béèrè ni èwo ló fẹ́ ṣubú mama daku akin amẹ́ríkà ẹ. mi ò ní akin amẹ́ríkà amẹ́ríkà mi ní akin lamẹ́ríkà. ta ló ní lamẹ́ríkà. mi ò ní akin lamẹ́ríkà. àní kí ló ní lamẹ́ríkà kí lórúkọ ẹni tó ní lamẹ́ríkà. ah calm down. mr olórúkọ mi tí mi mọ̀ tó wà lamẹ́ríkà bọ̀ mí èyí náà tún wà fẹ́ra wa. ìwọ àti mustapha ọ̀fẹ́ra yín. bẹ́ẹ̀ni. kò tó sí ẹ rí. ó tó sì mí rí ìbọn fẹ́ra wa. o ò sọ yẹ́ẹ̀sì fún rí. ẹ mi ò o ò sọ yẹ́ẹ̀sì. òun ló ń tọrẹ ẹ mo yọ̀ǹda ẹ ó ti dá ọ so òun ló ń dá déètì ara rẹ̀. Ah oh my god. Ah, yẹ́bí olóò ní boyfriend di. Oh, ní boyfriend. ẹ eh, àná òun náà lájọ ń sọ ọ àníṣe olóńdá déètì ara ẹ. mi ò tó mi ò sọ yẹ so. o sọ yes. bẹ́ẹ̀ni. mo ti gbọ́ o so kásá sọ fún un pé òun ló ń tan rẹ̀ tó ń dá déètì ara rẹ̀ o mi gbọ́. Oni. I'm single, so mi mi date anybody. Ó ní mà kọ́kùnrin tó sùn mí rẹ̀ sọ yes so. You are single o sọ yes. Bẹ́ẹ̀ni. O ti tán nú mi, èyí tó kù fúyẹ́ ẹ eh, so lọ́rọ̀ kan ó ń dá déètì ara ẹ ni. Ah, mo sọ́ọ́rì láti sọ bẹ́ẹ̀ yé. yé o ò sọ́ọ́rì má wulẹ̀ sọ́ọ́rì láti sọ bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn àbí. ẹ mi gbọ́. mo ní tó bẹ́ẹ̀ ni ó ni èmi náà rí i pé ah, bẹ́ẹ̀ ni ah, ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì túró gàdégàtẹ́ eh, because bó ṣe rí yẹn sìn mo ti mọ̀ pé bó ṣe jẹ́ nìyẹn you get kò yẹ pẹ̀lẹ́ máa gbádùn tiẹ̀ o òun ti mọ bó ṣe ń lọ hmm, ó dàárọ̀ o pẹ̀lẹ́ ẹni tí ò ní boyfriend ǹlẹ́. ayẹlẹ o ìbọn sí o. in other words the two ladies. kò sí kankan tó wá ń fẹ́ inú àwọn méjèèjì ó dẹ̀ wà lamẹ́ríkà ó dẹ̀ ló màgà mo dẹ̀ ń bẹ̀ ẹ́ mo ń sọ fún ẹ prospective maga you are a prospective maga to one of these ladies and you said no unfortunately for you and well maybe for the both of us the two of them have taken you as a maga ah akin it's a sorry case. So how would you, Delilah? You made me weak and left burning out till I lie. You took my strength. You run away when I need your help. Ojú ẹ ti já ó wálé. Ó wálé. You gonna call me like say you care. You gonna text me like say you care. Without you, I am fine, girl. Without you, I am doing well. Since you don't go, I am stronger. me, oh, oh my love. from my life, from, from, from my life. Forget about me, cause I'm better off without you. You need to see how guys are miming this song in the studio. <laughs> Forget about me, cause I'm better off without you. ibẹ̀ ó dùn mọ́ wọn lẹ́nu bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ nù wọn dẹ̀ ní má gà ní àwọn bíi kọ́lá má gà ayé mcis ọ oh, ó oh maga maga orí àwọn tó ń kówó fún náà ti ń ṣọwọ́ báyìí kẹ́ <laughs> maga ti àánú uh, that's one of our magas kí ni tó ń juwọ́ bíi lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Oh. Hmm. straight into blind dates, but let's visit our sponsor or rather our partner. That's the um, Kip Games Arcade located at Ventura Mall. I'll be back. Daniela, your picture is so fly. Yay. You fine girl. My people just did triple. for oh. he has been calling every hour since I posted the picture. You didn't even tell me you are traveling abroad. Now for you. Travel Babu. I took the pictures at Kim's arcade, Ventura Mall, I said you need traveling abroad. or oh? Kim's you are okay, Jerry. Eh, Cubes? Yes, now same Cubes arcade I just said you about now. The environment is superb and the games are out of this world. See here, eh, you can play video games, bowling, table tennis, pool ball, and even those dance games. They even have arcades for all ages. Oh, that's where you got the delicious shower pastries and ice cream the other day, right? Eh, now. Mm, your boobs are bit three babe. Oh. Now I know why you couldn't resist. Um, after all that wonderful virtual reality experience at Cubes Arcade, of course I'll say yes even if he asked me to marry him. Yeah. <laughs> Cubes Arcade, Ventura Mall, Samunda, Ibadan. Experience excitement with excellence every day of the week. Back to confession time, back to blind dates. Remember, winners will meet at Ventura Mall, Cubes Arcade. That's at Ventura Mall. That's where the games are. And um, of course, winners would have the opportunity to play games together. And thereafter, of course, uh, would have them discuss. I'm gonna be there myself as well as M, um, MCIs who do, do, the stuff together. I mentioned it already. They've got PS Game, PS4, all uh, FIFA 2022, and what have you. And um, of course, they've got basketball. That's their additional game. Basketball, air hockey, shooting games, and a whole lot more. Now, their snacks. Of course, they've got hot dog, they've got popcorn, chicken pie, meat pie, as well as ice cream for the ladies, you know. All right, so ladies, start sending text messages. We'll wait till after 10 and we'll read the messages. Before 11, we have to wrap up and know the winner. So send your message to 0805 318 9271. Ladies, send a message to 0805 318 9271. That's where to send the message to. Now, once you send that message, remember for the ladies and also for the guys, whoever wins, all expense paid, all expense will be on um, Kibs, that's uh, the arcade, that's Adventure Mall. 0805 318 9271. Messages alone. If you call the number, you'll be disqualified. Messages alone. Now, the content of the message will be your name, age range, as well as location. That's the first three things you send. Thereafter, you send you send me a romantic or inspirational message, a message that will read here, and um, guys would want to ask you out. Remember 0805 318 9271 that's where to send the message to. All right, I want us to visit uh, the arcade again. Remember, I said they are our sponsor for this, and that's where we'll be going to. So let me drop this, and I'll be back in a bit. Daniela, your picture is so fly. Yeah. fine girl just a trip for he has been calling every hour since I posted the picture. You didn't even tell me you are traveling abroad. Now for you. Travel babu. I took the pictures at Kim's arcade, Ventura Mall Ibadan. I said you need traveling abroad or Kim's you are okay, Jerry. Hey, eh, Kims? Yes, now same Cubes arcade I just said you about now. The environment is superb and the games are out of this world. See here, you can play video games, bowling, table tennis, pool ball, and even those dance games. They even have arcades for all ages. Oh, that's where you got the delicious shawarma normal pastries and ice cream the other day, right? Eh, now. Mm, your boobs are bit three babe. Oh. Now I know why you couldn't resist. Um, after that wonderful virtual reality experience at Cubes Arcade, of course I'll say yes even if he asked me to marry him. Yeah. Oh. <laughs> Cubes Arcade, Ventura Mall, Samunda, Ibadan. Experience excitement with excellence every day of the week. They are sponsors of the Blind Date, Cubes Arcade. let me try um, reaching out to me. Um, of course, we're still gonna uh, number is not available, but of course, uh, try again. Let me uh, try again and see if I could reach out to him again. Uh, let's see if this will go through now. Welcome to the EE voicemail. I'm sorry, but the person you've called is not available. Please leave your message after the tone. After you finish your message, just hang up or to hear more options, please press 1. Lee, we're wishing you happy birthday. Um, happy, happy birthday. Long life and prosperity. My name is Saul. I'm calling you from Nigeria. And um, this is coming from your mom. Uh, she wants me to wish you a happy birthday in arrears. Yesterday, I learned was your birthday. So we're wishing you happy, happy, happy birthday in arrears, long life and prosperity. If you're listening to this, right now. My name is Soul. I am calling you from Agidibo 88.7 FM. As I speak with you, you are live on radio. Uh, happy birthday, long life, and prosperity. Have a wonderful evening. Before I go back to the text messages, let me take this. Hello, good evening. Hello. Yes, sir. Good evening, sir. What's your name? Well, Olamilekan. Quadri. Quadri. Yeah. Lekan, where where are you calling from? I'm calling from Dublin. Okay, so what would you have me do for you, Quadri? Ndekana mfe girl kwame. Okay. Yotie pamere. So my first love for the most battle of the Copenhagen. I didn't get that. It, she had helped you before, so you want to show her love. Hello? Hello? Hello, good evening, sir. Good evening, bros. How you doing? Okay. What's your name? My name is uh, Sunday from Ibadan. Sunday from Ibadan? Yes, sir. Okay, Sunday, what would you have me do for you? Uh, please, I want to help uh, to my girlfriend. What's her name? Where is she? Offer. Oh, oh, is she a student of the Federal Polytechnic Offer? Oh. Yes, sir. What's she studying there? She's at me. Okay. And what level is she? That's at MD2. Okay. Second semester. Yeah. Okay, so um, give me Mary's number. Yeah, it's one. 081 57 for how long have you been dating her? at least a year plus now. A year plus? Yes, sir. Okay, do, does she live in Ibadan? Yes, she's living in Ibadan. So it means. Okay, once she's done with school, she comes to Ibadan. Yeah, sure. Uh, once she's on a break in school. Yes, sir trying to reach her now. Do you know any of our friends and uh, the name of the friend? I don't know of our friend. Ope. Ope. Okay. Where is Ope? She's up at work. Okay. All right. Mary. How far, Mary? How you doing? How is everything, Mary? Ah, wo máa wà dá mi lóhùn Daniel ló Daniel. sọ̀rọ̀. Daniel. Hmm. Daniel tó jáde nínú òkìní tó lágbára. Ọpẹ́ ńkọ́. Mo ẹ́ mi gbọ́ ah mary o ṣé o ní nọmba mi lọ́wọ́ mọ́ ni. ẹ dákọ pé ẹ dákọ ọba. ok mo ti sọ fún ẹ pé daniel ló ń sọ̀rọ̀. daniel bo. Ah, daniel ìjàgbó. mi ò sọ̀rọ̀. ẹ̀ẹ́n ah ó ga ọ mo rò pé ó tiẹ̀ ní nọ́mbà mi ni o anyways. Um, kíní ìjágbó mò ń gbé but student federal poly ọ̀fà lèmi náà and the two biz admin báwo ni ṣé o wà pa. ta ni sọ̀rọ̀ ọ̀sẹ̀ ta ló ń sọ̀rọ̀. àní ah, ah. daniel ó ní ta ni ń sọ̀rọ̀ àní daniel ní ń sọ̀rọ̀ ah, ẹ̀mí ni fẹ́ sọ fún pé daniel ló ń sọ̀rọ̀ mo ní mò ń pè ẹ́. <laughs> She don't run ta ni ń sọ̀rọ̀. hello. hello. ah ah mary kí ló tó court fún ọmọ mi létí. mo ní bìbẹ́ tó ń jẹ́ lánàá ta ló ń sọ̀rọ̀. ẹ ò mọ̀ mí ní sùúrù ah, mi ló mọ̀ mí ọpẹ́ ni mo ń béèrè lọ́wọ́ ẹ ọpẹ́ ńkọ́ ọlá ńkọ́. ìwé ló ń jẹ́ bẹ́ẹ̀. a ò mọ̀rẹ́ ọpẹ́ tẹ̀jọ̀ wà ní the same department. ta ló ń sọ táwọn míì mọ ẹni ní ìmọ̀ yín. o ò mọ̀ mí ní sùúrù ó ní nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ tí mo ṣe ń pè ẹ́. ìrìn tí mo fẹ́ béèrè. wà á ṣoríire jàre boyfriend ẹ ló ní kí n pè ẹ́ èmi àti ẹ̀ ń sọ̀rọ̀ ẹ ó wá lọ́mọ dáadáa ni ẹ́ ó ní you are very cool headed ó lóun dẹ̀ nífẹ̀ẹ́ gan ó ní kí n pè ẹ́ kí n bóun kí ẹ́ that's all. kí ẹ ṣe kí n. kí n pè ẹ́ kí n bóun kí ẹ póun nífẹ̀ẹ́. ẹ ṣe. Mm-hmm. Ah, olúwa ló ṣeun o you are welcome ṣé o ṣáà ti mọ boyfriend ẹ tí mo tún ń sọ báyìí. mi náà. ah ṣé boyfriend ẹ pọ̀ tó yẹn ni. Mary owó rẹ̀ yín mọ̀. Ah, èyí tí wọn náà bá mọ̀ lèmi mọ̀ ohun torí kò ọ̀rọ̀ ẹ̀ ò fẹ́ yín máa yé mi mọ́ báyìí o. ẹ dárúkọ ń tó wọn yín. kí lorúkọ obìnrin tí wọ́n ń fẹ́. mi dárúkọ ń tó wọn yín. kémi dárúkọ ẹni tó rán mi. Hmm. ọlọ́run ló rán mi ọlọ́run ló rán mi wá imagine àbó mo gbọ́ kí n dárúkọ ẹni tó rán mi nígbà jẹ́ pé o fẹ́ máa wọ́n náà fẹ́ máa ṣe bí ẹni pọ́kùnrin pọ̀ lọ́wọ́ ẹ̀ nìyẹn àbí báwo ṣọkùnrin pọ̀ lọ́wọ́ tiẹ̀ náà ni. Ah, ó dáa èmi ò lè sọ ẹni tó rán mi o torí pé bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ yìí ibi tí mo ti ń bẹ sọ̀rọ̀ ẹni tó rán mi wà ń bẹ a dẹ̀ ti fi bẹ́tìn le bí mo ti ń bẹ sọ̀rọ̀ yìí o. Ìlọrin ni mo ti ń pè ẹ́ boyfriend ẹ náà dẹ̀ wà ń bí ìta àjọ ń wura wa ó mà ń rẹ́rìn ẹ̀rín yẹn pa mí nígbà tó bá dárúkọ ẹlòmíín sì wà á mọ̀ kí ló sọ jàre. Ẹ. Mary. Hello. Hello, mò ń gbọ́ ẹ clearly. Ah, ẹ jọ mi mẹ́ńdọ́tọ̀ irin get voice ẹ̀jẹ̀ tó mo dá voice yìí mọ̀ ẹ̀ ẹ̀jọ̀ nítorí ọlọ́run. O ò lè dá voice mi mọ̀. Báwa yìí dá voice mi mọ̀ nígbà tí ṣe pé o mọ̀ mí tẹ́lẹ̀ àní boyfriend dẹ́ẹ̀lì mi àti ẹ̀ ń sọ̀rọ̀ ládọ́gbó lé pé ó dá mi lójú pé kì í ṣòun nìkan ló ń fẹ́ òun dẹ̀ yarí ah, ah, ó lọ ó lóun. ẹni tí mi ò rí mi ò rí ẹgbẹ́ ṣe dárúkọ mi tó dárúkọ ọ̀rẹ́ mi tó dárúkọ mi pàtóyì tí mo wà ní skul. Hmm. nígbà tí a lọ sọ gbogbo ẹni tó mọ̀ mí dédédédé tí wọ́n ti ń dárúkọ boyfriend mi ó náà má jẹ́ kí n yín lábú. kí ló mí ìbà ẹ̀ náà má jẹ́ kí n ṣe orúkọ boyfriend ẹ̀ náà fi máa mú un àbí ẹni tó lè dárúkọ ah. tiẹ̀ ṣé wọ́n lọ dárúkọ tiẹ̀ fún mi kémi tó mọ̀ ni ṣe bẹ́ẹ̀ mi mú orúkọ ẹ̀ láì jẹ́ kó dárúkọ ẹ̀ fún mi ni so definitely ah. mi máa gbọ́ mi definitely kò sí wàhálà kankan pẹ̀lú boyfriend ẹ tí ó bá dáwọ́ lójú pé ẹyọ kan ló ní boyfriend ẹyọ kan ló fẹ́ ah. dárúkọ ẹ̀ fáwa. Ah. ẹ ṣe sà. ó dáa má jẹ́ kí n ṣe jẹ́ ká ṣe báyìí gbà yẹn tó o bá lè dárúkọ ẹ̀ sọ first letter of his name and the last first uh, alphabet. àmì ìrẹsì ọjọ́ ṣe kí ni. mi ò lè sọ ọmọ bí ni pé mo bí bí ẹgbẹ́ mu ìsàmì wo orí ètò ìjọba mi àti ẹlẹgbẹ́ta ló ń yẹ ẹgbẹ́ tó ń ah, ok ìwọ fẹ́ kí mi sọ ẹni tó rán mi sí ẹ fún ẹ ìwọ ò dẹ̀ fẹ́ sórúkọ boyfriend ẹ máa gbọ́. how did you get my number in first place. I got your number from your boyfriend your so-called boyfriend he called me. ẹ boyfriend mi wo. ah boyfriend mélòó ló ní. ẹgbẹ́ ò ní boyfriend. o ò tún ní boyfriend mọ́. àní mary ní sùúrù jẹ́ ká ṣe báyìí boyfriend ẹ yẹn bí wọ́n ṣe ń jẹ́ mary nísìn m ló bẹ̀rẹ̀ orúkọ ẹ̀ y ló parí ẹ̀ kí ló bẹ̀rẹ̀ orúkọ boyfriend ẹ̀ kí ló parí ẹ̀ tó o bá fẹ́ mi gbọ́. mi sọ. o ò sọ. ayé ti gbẹ gẹ. ẹgẹ kọ ẹlẹgẹ ni. tó o bá ti lè sọ ó túmọ̀ sí pé ògbọ́n náà ń yọ nǹkan ṣe lẹ́yìn nìyẹn o. èmi ò yọ nǹkan kan ṣe lẹ́yìn. boyfriend mélòó ló wá ní. èmi ò ní boyfriend according to my dictionary boyfriend is your normal friend maintain me then is my husband to be so. ok kí ló kọ husband to be yẹ o. èmi ò lè sọ. kí lè tó lè sọ náà. mi ò lè sọ. ah eh, o ò lè sọ fún mi. Ah, mi ò lè sọ. mo tún ní kó o sọ mo tún ní kó o sọ mo tún ní kó o sọ alifábẹ́ẹ̀tì tó bẹ̀rẹ̀ orúkọ àti tó parí ẹ̀. àní sọ alifábẹ́ẹ̀tì tó bẹ̀rẹ̀ orúkọ boyfriend àti tó parí ẹ̀ ó tán. a sì máa sọ alifábẹ́ẹ̀tì tọ́ba ah, ah. kò gbà tó ń kọ ní mọ̀ká tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí gbẹ̀rẹ̀ mọ̀ká fábẹ́ẹ̀tì. kí ló ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí tá alifábẹ́ẹ̀tì fi ní nǹkan kan ṣe fún ẹ. Ah. ó tiẹ̀ ti dáa ó ti túmọ̀ sí ní tí mo fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ èmi náà ti èmi náà ti dé láyé ṣe díẹ̀ náà. àló ti sùn gbogbo èmi náà ti gbọ́ result tí mo fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ so lọ́rọ̀ kan báyìí o ò ní boyfriend. Hmm. ah oh my god ọ ṣé o mẹ́ni tó ń jẹ́ sunday. hello mary. Eh, ta ló ń sọ̀rọ̀. ṣé o mẹ́ni tó ń jẹ́ sunday. abẹ́wò ni ta ló ń sọ̀rọ̀ gáfẹ́rẹ́ wò mo fẹ́ sùn jàre. ẹ eh, ò mẹ́ni tó ń jẹ́ sunday àbí. mo mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀. báwọn sunday ṣe jẹ́ sí ẹ. sọ̀rọ̀ wọn á wo mi mẹ́ni tó ń sọ̀rọ̀. mo ti sọ fún ẹ o láti Ìlọrin mo ti ń pè ẹ orí rédíò ni mo ti ń pè ẹ bí mo yẹn bẹ sọ̀rọ̀ ẹ. Ah, ah. ẹ kí ni ìjà gbó. bẹ́ẹ̀ ìdágbò mo sọ fún ẹ tẹ́lẹ̀ mo dẹ̀ ti sọ fún ẹ pé rédíò ni mo ti ń pè ẹ báyìí. hello. ah mo ń gbọ́ ẹ o ìwọ mo ń dúró dè kó sọ̀rọ̀ o. why now but according to my understanding my boyfriend is nothing. àní ìbéèrè mi ni pé boyfriend is nothing ṣe èwo nu wọn wá ní ṣíṣe ẹ báyìí o èwo ló ń ah, ah. plan láti settle down pẹ̀lú wọ́n ṣe máa dárúkọ ẹni tí mo fẹ́ fẹ́ máa ṣe máa dárúkọ ẹ̀ ah, ah, fún ẹni tí ẹni tí mi ò mọ̀ rí. ó dà ṣó o mọ Sunday. Eh, eh, eh, ẹ jọ gbèrè Ọlọ́run lórí àpò ìfẹ́ tẹ̀lé tí ń ṣe àbí. Hmm. Hello. mo ń gbọ́ ẹsẹ̀. Hello. Hello mo dáhùn. Mary. wọ ẹrú gbà mí mi mẹ́ tó sọ. kí ló ń bá ẹ lẹ́rù àní kí lórúkọ yìí tó jẹ́nu àwọn boyfriend yẹ gangan. kò yẹ information mi ní boyfriend rárá. ẹni tó fẹ́ fẹ́ ń kọ́ àfẹ́sọ́nà ń kọ́. àṣemọ́dálùkọ ẹ fún yín. ah ó ti tán nù mí ìgbà tó dẹ̀ ló ti lóò mọ sunday ó dáa ó dàárọ̀ o. ah ó ti yé mi mo ti tó ń pè. ta ló ń pè. ah ẹ gbàgbé òní ni sunday alẹ́ ti wà ní after ten. nígbà tó ní jẹ́ sunday tá a lè wà láfter ten kọ́. ẹ má wọrí. kí n ṣáà má wọrí. mo yọ̀ǹda o ó dáa o ẹ̀yin náà tún lè dárúkọ boyfriend ní. hello. hello. mo lẹ́yìn tún lè dárúkọ boyfriend yín. Ah, lọ́kàn mi mo mọ ẹni tó jẹ́ so lọ́dọ̀ ọlọ́nà dẹ̀ tún mọ ẹni tó jẹ́. Hmm, ó sì dáa. gbogbo tó bá ṣókùn kan gbogbo tó bá ṣókùn kò fẹ́ dá láàyè kedere bẹ́ẹ̀ ni níwájú ọlọ́tún ọlọ́mọ ènìyàn ní ìgbàlódé hmm. dárúkọ so life is dangerous. o ẹ̀ kàn ní dáàkọ ni. Mm and mi dẹ̀ ní so many boyfriend jẹ́jẹ́ lọ́mọ èkó ń lọ. ẹ bọ̀ o ní méjì. mi ò ní méjì ẹyọ kan náà ni. ó dà ó dàárọ̀ o. to hell with you delilah. àtìmẹ́ tó ń sọ̀rọ̀. talent tó ń sọ̀rọ̀. àwọn náà máa ń gbọ́ rédíò sá. ó ti dá o. ẹ ṣáà máa gbádùn ó dàárọ̀ o. ó so lọ́rọ̀ kan báyìí èyí ti dà yẹn nù báyìí. kí sọ. ẹ eh, kàn ń sọ náà ni. okay good night have a wonderful evening. without you i am doing well since you go i am stronger. Feel me oh my love. I lied, I was choking on your bullshit. Give me the strength to throw your heart away. You don't even deserve it. Cause I'm better off without you. bàbá kérésì iléeṣẹ́ rédíò àgídìgbò ti fẹ́ dé o láìpẹ́ láì jìnnà ni wọ́n balẹ̀ bàgẹ́ sílùú ìbàdàn ó yẹ gbà méjì ní baba kérésì tàwa tó bá wọ̀lú láti ilẹ̀ róòmù èkó máa káràlú pẹ̀lú ẹ̀bùn tó jọjú yíká gbogbo ilẹ̀ ìbàdàn èkó wà ní sẹpẹ́ níléeṣẹ́ rédíò àgídìgbò eighty eight point seven fm fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ rí i december one sí december twenty six la ó ṣàfihàn àwọn baba kérésì wọ̀nyí fún gbogbo ìlú ìbàdàn níbẹ̀ lẹ́sìn tún láǹfààní àti rí gbogbo àwọn agbóhùnsáfẹ́fẹ́ iléeṣẹ́ rédíò àgídìgbò èyí tún galága jù gbogbo àti gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ so nígbàwọ́ àwọn ọmọ lọ́lọ́kan òjọ̀kan ẹ máa tara ṣàṣàbọ̀ níléeṣẹ́ rédíò àgídìgbò eighty eight point seven fm láti wá forúkọ sílẹ̀ àgbà lọ ọba ló tó yín erí fún ẹ kú ojúlọ́nà baba kérésì àgídìgbò. agunlé agun ọlọ́wọ́ agun alámọ̀ èdùkàrè jẹ́ aṣọ́pá. àgídìgbò eighty eight fm. Daniela, your picture is so fly. Can you fine girl just did triple. Oh. He has been calling every hour since I posted the picture. you didn't even tell me you are traveling abroad. Now for you. Travel babu. I took the pictures at Kim's at Kim and from Bolivado. I said you need traveling abroad or oh. Kim's you are okay, Jerry. Hey, eh, Cubes? Yes, now same Cubes at Kim I just said you about now. The environment is superb and the games are out of this world. See here, eh, you can play video games, bowling, table tennis, football, and even those dance games. They even have arcades for all ages. Oh, that's where you got the delicious shawarma pastries and ice cream the other day right eh now Mm, your boobs are bit three babe oh. now i know why you couldn't resist um, uh, after that wonderful virtual reality experience at cubes arcade of course i'll say yes even if he asked me to marry him yeah oh. Cubes Arcade, Ventura Mall, Samona Ibadan. Experience excitement with excellence every day of the week. complication ni wọ́n bẹ̀ lábúlé bẹ̀ nílé kan sí i. má lọ bá wọn dá délé bọ̀ ni wọ́n gba certification ni wọ́n bẹ̀ lábúlé bẹ̀ nílé kan sí i. ìfẹ́ ò bá gidi ẹnì kì í ṣàbídí bébí ìjà mi tán kí n bá lè gbà kámú ṣe láyà mi ń já but you have no idea o oh. ìwọ ni àníyàn mi gangan. pamile pamile baby pamile má lọ lọkọ méjì tóró pẹ tó sùlé pamile pamile lóyà baby pamile má lọ lọkọ méjì tóró pẹ tó sùlé má lọ bá wọn dá délé bọ̀ rí gba certification rí eh. wọ́n bẹ̀ lábúlé bẹ̀ nílé kan sí i má lọ bá wọn dá délé bọ̀ eh wọ́n gba certification ni wọ́n bẹ̀ lábúlé kan sí i. I love you no more, kò má kí n ṣẹ̀ṣẹ̀ o. If you don't love me again, please let me know. Mọ́lọ jẹ́ nǹkan ẹ̀mọ́ kọ́nà pẹ̀lú bọ̀dá ṣáàmù. Ó very dangerous. Ó yá pọ́n mi lé, pọ́n mi lé, bèbí pọ́n mi lé, màá lọ mi. adélé bọ̀ rí wọ́n gba certification rí wọ́n bẹ̀ lábúlé bẹ̀ nílé kan sí. má lọ bá wọn dádélé bọ̀ rí wọ́n gba certification rí wọ́n bẹ̀ lábúlé bẹ̀ nílé kan sí. ṣó bàbá mi gbélé o when things no pure would you be my umbrella when rain dey fall if you no go dey there o jẹ́ tètè sọ. So. man up para me no say, I want me a know the love. Everybody know, uh, no say, I want me a know the love. Come pull it go. Girl, I don't really care about your body type. What really matter now your vibe. I be the one for you, one for you. it, oh, it. Don't really have to be the one to go. Ain't nobody fine like you. Girl, I be the one for you, one for you. Compone, and I feel like I've you my whole life. Feel like I need you in my life. Nobody can tell me otherwise. This baby will be mine. I feel like I've you my whole life. a do this. Mama mia, mama mia, mama mia, mama mia, mama mia, mama mia, mama mia, mama mia, mama mia, mama me mama me Mama mia, mama mia, mama mia, mama mia, mama me Everybody dance it, mama me do this. Pick up, pick up, pick up my phone. Bobby Soto, Bobby Soto. Girl, I be the one for you, one for you. Oh, oh, oh my body on you, your body on me. Sweet passion talk. Baby, now you're under game. Simply because I feel like I found you my life. Feel like I need you in my life. Nobody can tell me otherwise. This baby real. I feel like I'm on my life. Feel like I need you in my life. Nobody can tell me otherwise. Ah, everybody, everybody does it. Come on, me, I know they love. Yeah. It is Agiribu 88.7 FM. You need to share this on Facebook. It is facebook.com forward slash Agiribu 887 FM. We've got three, three names. Guys, are you ready to do this? Of course, Abdulaziz had done this, and um, this is the first text message. Nobody does I'm on me, I know they like. Now we go into blind dates, and um, of course, we've got messages. So we need to write out their um, messages, their inspiring or romantic message, and then we'll know who the winner is guys, be prepared to ask them out. So we'll know, um, we'll have that worked out now. Confession time. All right, let's see highest sharers. Let's see those that have shared this uh, tonight, and uh, let's have it worked out right about now, and let's see what we can do about it. 0704 1001 0704 1001 887. Confessions. Ah, Omobolanle Adiola as well uh, Omobolanle Adiola Babatunde as well as Godwin David. Please send your number. You can DM me with your number on Facebook. Omobolanle Babatunde as well as um, Godwin David. Send in your um, phone number. I'm going to call you live from here. All right? It's confession time. Confession Confession. If you're a guy sending me a text, then you're doing the wrong thing and you're in a long thing. What you're supposed to do as a guy is hold on. I'll give you the opportunity to call to woo these ladies, and then we'll have one winner. Um, so one female winner as well as one male winner. Um, definitely right here. So what you need do as a guy is to hold on, but if you're a lady, you're supposed to send me a message right now. Now, if you don't send a romantic message, you shouldn't expect me uh, to put a call through to you um, tonight. You have to send some romantic, mm-hmm. and then we can work this out tonight. So call me up or rather send me a message, send it to this particular number. I mentioned it earlier 0805 318 9271. 0805 318 9271. That's the number to uh, send the message to. Now, remember, you must send me a romantic message. You must send a love message. And then your name, age range must be part of everything you'll be sending to me right now. Yes. So, moving on. Confession time. Rainbow, Rainbow, Rainbow. Good evening, no. Good evening. Uh, ah, why are you making noise there like that? Eh, àwọn wo lélẹ́ pè ibo náà ti ń ṣe pè. you don't laugh tire. hello good evening. good evening. hey good evening. hey this voice sounds like my girlfriend's voice um, sorry. Ah, ah, ah, ah, because I said you sound like my girlfriend. You want mix it up. we want to good afternoon, good morning, good eve, good night, whatever. All of the above. Okay. You too. Okay. How are you? Okay. I'm fine. What's your name? My name is Diola. Adiola, where are you calling from? Ologunweru. Adiola from Ologunweru. What can I do for Adiola? I want you to help me to call my boyfriend. What's the name of your boyfriend? Jama. Where is Jama? Mm, Ah, Jama. Hey, Jama. Hey. Eh, Jama uh, Omar like. Uh, oh, sorry, don't mind me. Sorry. Uh, okay, Jama is a Basharabi. Yes, sir. Okay. Let's see how it goes with Jamal. Uh, for how long have you been dating him? One year now. A year? Yes. Give me his number. Let her by yourself. 081. 081. 39. one. 39. Yes. Okay. 11. 391. said you've been dating her. I mean, you've been dating him for how long? For one year. A year. A year. Yes. Relationship with Darulale. please, call me Rukayat because you know me, you know me as Rukayat. Yeah, uh-huh. we'll see how it goes. I'll okay. do that. Hello? Hello, Jama? How far now? máa ga fún ẹ o àdẹ tí ẹ gbọ́ nǹkan tó ń sọ ṣó ẹ ló dà máa. mo darí lọ. ẹhẹn kí ló ń ṣẹlẹ̀. ìwà. wà á ṣe rí brọ́dà mi orí ẹ wà ń bẹ olórí orí ẹ dúró síbẹ̀ digbí jama jama. Yes, jama ẹkùn. Yes, jama ọkọ gbogbo ọmọge. Yes, jama ńlá orúkọ mi ni soul jamal mo ń pè é láti àgídìgbò eighty eight point seven fm. ó ti ń sà. báwo ni. ṣé ò ń gbọ́ rédíò lọ́wọ́. mi ò jẹ́ rédíò. àwọn tiẹ̀ ń gbọ́ rédíò náà. òun kì í gbọ́. ìbá àwọn tiẹ̀ gbọ́ bó ṣe ń lọ. ó ti sà. girlfriend ẹni kí n sọ fún ẹ pé òun lọ́ọ̀fẹ́ o. òun kì í náà lọ́ọ̀fẹ́. èwo nu wọn ni ìwọ náà lọ́ọ̀fù ẹ̀. Eh. nhu <laughs> girlfriend mi. girlfriend tí mo sọ ìbọn girl over ti ní ẹyọ kan náà ni. girl over ẹ yóò dà eléèbò eh, àwọn eléèbò girl over. ẹ girlfriend lẹ́yìn sọ girlfriend yìí pọ̀ ìbọn lẹ́yìn àlẹ́ ọ̀kùnrin. ọ̀ya ẹ. aisha. aisha. Eh. látìgbà wo ló ti ń fẹ́ aisha. ah adé ni ó ń bi mí kí ló dé ó ń bi mí ó ta lè ó bi ó ń bi mí. ó three years wá. ó ti tó three years tí wàá ta aisha ti ń fẹ́ra. na. ó dẹ̀ love aisha pa. aisha yẹn lọ. mo mọ̀ pé mo rí tracy sẹ́kù love ẹ̀ tó fi lè darúkọ ẹ̀ once aisha aisha lẹ́ o. ee aisha ti jápa o yéé ee aisha máa lọ aisha máa ti japa ee ya ee ya ee ah aisha aisha máa ti lọ ìgbà wo ti only three years ló ti ń fẹ́ aisha. yes three to two years. three to two years. yes bẹ́ẹ̀. jama jama aisha ní kí n sọ fún ẹ pé òun lọ ọ̀fẹ́ gan-an. ok sir. ẹ ó dẹ̀ ṣọ́ọ̀pù aisha nìkan ló wà lójú ọpọ́n kò sẹ́lómi. Ah, aisha. lẹ́yìn aisha aisha nìkan ni girl lover ẹ. aisha ni. aisha náà ni. kò mi mọ́. aisha mi gbọ́. aisha. mi gbọ́ o. àpótù ìyá. aisha ni kí wọ́n ah. pa fúlàní ayé mi tèmi bá mi. alẹ́ yìí máa wà lágbára ẹ̀yin òpùrọ̀ máa wà pọ̀ o. I want hear of this. ah Aisha ni. ẹ Aisha ni. Jamal. yes sir. Jamal. tàbí dáyúrò. ja Jamal. ìdáyúrò. ah ó mà ṣe o Aisha ni ṣé Aisha náà ẹ ló Jamal. <laughs> mo darí lòun gbà o. ṣé aisha náà ló ń jẹ́ rukayat. rukayat ah èyí náà ni. aisha ló ń jáde ọlá. bẹ́ẹ̀ ni nà ó náà ni nà. Ah! ẹ tó ń fẹ́ ẹ lọ́dún kan tí wọ́n ti ní girlfriend lọ́dún mẹ́ta sẹ́yìn ó tiẹ̀ ti da. òun lọ́dún kan ó dà ibo ni ibo ni rukayat ń gbé o. ibo ni aisha ń gbé. aisha. àṣírí ti ó dàárọ̀ ó dàárọ̀ pẹ̀lẹ́ rọra wà á forí rọ pẹ̀lẹ́ congratulations. ó yé tèsù tọ́ báyìí ó yé tèsù tọ́ báyìí báwo ló ṣe jẹ́. aisha. báwo la aisha ṣe jẹ́. aisha ṣe jẹ́ a ah, girlfriend náà ni. girlfriend ẹ náà dẹ̀ ní rukayat. rẹpẹ mi mi yẹn bẹ́ẹ̀ sọ lùkà yà tún rẹpẹ sọ náà. o mẹ tí mò ń sọ. mo mẹ tẹ́ ń sọ náà. ẹ mo ń sọ fún ẹ náà ni pé ṣebí girlfriend ẹ ni Aisha girlfriend ẹ náà dẹ̀ ni Rukayat. ẹ jẹ́ fi rà mí. o káre láyò ṣe ń sọ̀rọ̀ o ṣe ń já tán ni o ti já mi tán bẹ́ẹ̀. gẹ́gẹ́ ló bá nílẹ̀ pé. Girl lover ẹ làwọn méjèèjì. Ayẹlẹ o, ìbọn sí o. of life is this death. It seems there is no real love any longer. I don't understand which way to go. Ah. <laughs> hey, we are just ordinary people. We don't know which way to go, honestly speaking. We're just ordinary people. <laughs> We don't know which way to go. <laughs> Wow, Mo, this is unbelievable. Mm. <laughs> Oh, my days. Oh, <laughs> ah, I, I can't believe everything will be like this. Ah, Hmm. uh, this is serious. Hmm, okay. I will be back after this timeout. I need to take those text messages. It's confession time. Confession time. Confession time. business right about now. Confession time. The first text message. My love, you are my heart that makes my body well. Your touches makes my makes